brand yẹ tí wọ́n fẹ́ bà tẹ́tọ́ ní brand yẹ tí wọ́n. jésù jésù ọba ló pa alágbájá báyìí òun ló pa bísí náà ti parọ́ ọ̀rọ̀ tí ò dá lójú tí ò tí ò ṣojú ẹ̀ òun náà sọ pé jésù ọba ló pa ẹnìkan òun ló pa ẹnìkan ẹni jẹ́ kí n ṣe blackmailing náà nìyẹn jésù jésù ọba ló pa alágbájá báyìí òun ló pa kò sú ọ o kò lẹ́rìí fún o. láàárọ̀ òródodo ni mo máa ń bẹ́ẹ̀ sọ lórí bíráǹdì ẹ tí wọ́n náà fẹ́ bàtẹ́ tó o bá mọ rísì tí mo fi ń jà fún ẹ bíráǹdì ẹ tí wọ́n fẹ́ bàtẹ́ tán ni àwọn fẹ́ bàtẹ́ àwọn fẹ́ ba ayé ẹ jẹ́ n tó jíjà mi tí mo fi ń jà fún ẹ nìyẹn mo gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ rí àmọ́ ní kò mú nǹkan kan wá rí àmọ́ mo ti ní ẹ owó subscription mi tí mo fi subscribe tí mo fi ń dojọ́ láàárọ̀ lọ́sàn-án lásán fún ẹ o iye báyìí mo fẹ́ gbà àbí mo sọ fún ẹ mo gbowó lọ́wọ́ ẹ rí mo gba nǹkan kan ẹ rí síbẹ̀ ló wá tóbi tó bẹ́ẹ̀ ló náìsì tó bẹ́ẹ̀ ni èmi tó yẹ pọ̀mọ́ta lè ní wọ́n bá ní fine girl àwa ti rí fine girl oríṣiríṣi o mọ àwọn tí mò ń bá rò ní Nàìjíríà ni obìnrin kankan ò jẹ mí lójú obìnrin tó bá sọ ọmọlúàbí tí mo rí quality ọmọlúàbí lára ẹ̀ tí wọ́n pè tán ló tó tó mọ kán sọ pé ó tó tó dẹ̀ mọ́ pé ó dáa mo ti gbọ́ tó mojú èèyàn tì ni mo máa ń respect wọn ti wọ bọ́lọ̀ ti da ẹ dáadáa ó fún ẹ ní gbogbo nǹkan ó wá ti jó èèyàn ó fi ìgbé tinú ẹ ó rò pé ó lè gbọ́n ju gbogbo ayé lọ ni ẹnìkan wà tó gbọ́n tọ́ lọ́wọ́ mi but still mo sì dúró tiẹ̀ náà ni ẹ ní paprandi ọmọ ìjà lójú ọmọ mo ti wò nínú tẹlifíṣàn sí I í ṣe ọdún kékeré yìí dẹ̀ wọ́n nìkan ló rò pé mo kó jẹ ni mo ṣe kó ẹ̀jẹ̀ ni mo ṣe kó tó ń yà máa kù jẹ́ mo sọ nínú show mi kan tí mo ṣe bí two years ago bí gbogbo yẹn ni mò ń rí as my mentor nígbà yẹn tẹ́ ń ṣeré orí ìtàgé tẹ́ ń pass message pẹ̀lú talent yín Déwùmí bẹ̀rù ara àwọn ọmọ tí mo like ni ní industry yẹn Fúnkẹ́ Akíndélé ẹ̀ẹ́dẹ́ eh, Oṣòdì Òkè náà gbogbo yín yẹn kì í ṣèwọ nìkan bódọ̀lá kí n rí ẹnìkan kó lóun fẹ́ bá tó yàn máa kù jẹ́ kí wà lórí sick bed má dìde má ṣe láṣà má jà fún tó bá gbọ́ rí ni mo sọ fún ẹ ọ̀gbọ́n máyé ti kí wọ́n á máa gbèjẹ èèyàn irú òye tí dọ́ka sì ṣe yẹn kẹ́ni yẹn wá fẹ́ wá máa jọ rẹ̀ lójú ó fẹ́ máa rò pé bóyá mo kó jẹ ebi o kó yàn jẹ láti gbà tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí speak fún ẹ ni mo ti sọ pé warrior sójà lèmi láti ilẹ̀ ni mo ti pera mi ní warrior kẹ́yìn tiẹ̀ tó kóra yín wá ni mo ti ń kọ́ pé I train to ignore pain tó ń gbà tẹ́yìn tó wá dé tẹ́ ń pera yín warrior tí mo dẹ̀ ń gbìjà yín tí mo wá sáìdì yín ni mo tún ṣe wá kó bọ̀tí mi iṣọ́ ọmọ ẹgbẹ́ yín mo máa ń sọ lórí afẹ́fẹ́ ni mo ṣe sọ ti yéwé pé mi iṣọ́ ọmọ ẹgbẹ́ yín yéwé mi ṣe ọmọ ẹgbẹ́ ayé bàbá èdìdí mo lè fara sọ́dọ̀ bàbá èdìdí tó rádùú àná ń gbà mo lè pera mi lọ́mọ èdìdí bọ̀ kì í ṣe pé kí mo bá wọn ṣe gúrùpù kí mo bá wọn ṣe kíní torí pé àdúrà náà ń gbà ń bẹ̀ bọ́tẹ̀ yín tó yẹ pé iyì ayé owó ayé ipò ayé lẹ̀ ń wá ní gbogbo yín fi fúnra yín lórúkọ yìí èmi ò lè forí sábẹ̀ kankan nu yín torí ìpìlẹ̀ máa ń sẹ́ but tí n bá rí ibi tá a máa ti fẹ́ bójú ẹ jẹ́ lizzy irọ́ mi ò ní gbà mo dẹ̀ dúró àwọn èèyàn pè mí wọ́n bẹ̀rẹ̀ sí unfriendly wọ́n bẹ̀rẹ̀ sí unfriendly wọ́n bẹ̀rẹ̀ sí ẹ̀rí wíwà mi wá ń já ó ń já ó gbọ́ nǹkan tí DKY sọ níjọ́ yẹn lórí show rẹ̀ tó yẹ pé mo tẹ̀ tó bá DKY wí pé àpàṣọ bẹ́ẹ̀ mọ̀ ó ní à irọ́ o thirty view wa òun èrò thirty view wa yìí ó tẹ̀ lọ́rùn o òun ò fẹ́ ọ̀rọ̀ Lizzy lórí kíní o ọ̀rọ̀ Lizzy fún òun view wa o kò ṣe o ó tún lé àwọn view wa ni o ó ń ṣe kíní ni o ó ń ṣe thirty tó bá jẹ́ thirty tó ń wò yìí ó ti tó àbí o ò máa yẹ viewers tí mo ní tí mo ò máa bí mo ṣe máa ń ṣe wèrè lórí atẹ́gùn o mọ èrò tó máa ń wò mí ni pé wèrè tí mo ṣe ẹ lásán ara àwọn àwọn yọyọ guys náà ti di bàbá láyé wọ́n wà Yankee wọ́n wà London wọ́n wà káàkiri tó wọ́n ti di bàbá láyé wọ́n ti níyàwó owó ti jẹ́kán jẹ́ wèrè ni wọ́n tẹ́lẹ̀ tó tí n bá ṣe wèrè mi báyìí gbogbo wọn máa wá mi pé à ah, wèrè tó jẹ́ kárọ́tì ó dé tí mò ń jẹ́ kárọ́tì wọlé sí tó yẹ la mẹ̀ wọn náà wá darapọ̀ mọ́ àwọn yẹyẹ bíríìtì lórí afẹ́fẹ́ wọ́n á wùwà táwọn yẹyẹ bíríìtì wù wọ́n ṣẹ̀ gbogbo ayé lórí pé wọ́n ṣẹ̀ bàtà dúró tiẹ̀ tó kù wọ nìkan tí ò sẹ́ni tí ó bẹ tó tó tó bá àwa ìdúró lákọ ni àjàjà yẹn ọlọ́run dẹ̀ wí nìjà yẹn fún ẹ gbogbo àwọn tó ti kọ̀yìn sí ẹ tẹ́lẹ̀ tí wọ́n ewo ṣó ẹ gbogbo wọn wá focus sí ẹ wọ́n wá wo ṣó ẹ wọ́n wá rí òótọ́ wọ́n rí òótọ́ wọ́n rí òótọ́ àwọn olórí kúkú kan wá dé wọ́n máa ń tẹ̀lé ẹ̀sìn wọ́n ń pera wọn wọ́ríọ̀ ìwọ wá fẹ́ mọ rí èmi fín lójú àwọn wèrè fẹ́ gbé gbogbo wọn náà jọ gbé ẹ ṣépè gbọ́ mọ ẹ ṣépè nígbà táwọn wá síbẹ̀ tán tọ́ bẹ̀ jiná tán wá dé kò wá jẹ́ ibẹ̀ mo ti rí pé wà mí lọ́wọ́ ẹni tó bá dúró ti èmi nígbà tó fún mi ní gàrí agolo kan nígbà tí ní ipa kò sí irú olówó tí mo lè wà láàrin wọn tí mo lè kò sí irú olówó tí mo lè kò sí irú àárín àwọn ọlọ́lá tí mo lè wà tí n bá rí ẹni yẹn ní mi ò ní fojú dànù màá rántí oore tó ṣe fún mi nígbà yẹn àpọ́nlé tó yẹ kí n fún a máa fún kò wá sí irú ẹ̀ṣẹ̀ tó wá lè ṣẹ̀ mí màá wo ti n tó ṣe ń gbà yẹn ẹ̀rín màá àjọ àyà ẹ̀yìn wá disgrace ẹ̀ ìkòrò ó jẹ́ kí gbogbo ayé mọ̀ yìí pé ó tiẹ̀ tún sọ oníwòbẹ̀rù èèyàn o àfọ́ náà sọ fún ẹ pé ṣègbè bẹ̀rù èèyàn èmi náà bẹ̀rù èèyàn àfọ̀nà àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí lórí lọ́wọ́ máa jẹ́ ká máa wù ẹ́ pé à ọmọ onígbéraga ni o ẹ máa gbọ́ nǹkan tó sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń tà tó máa jẹ́ káwọn èèyàn máa bẹ̀rù onígbéraga tó yẹ pé àìmọye show ni mo tún ṣe tí màá tó màá tó màá tó explain many things lórí show ẹ tó ṣe táwọn èèyàn ń sọ tán tán dìbò màá tó explain pé àkọ́dọ̀ ń ṣe dáa nìyẹn ọlọ́run dá gbogbo abá kan bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn gbogbo ọ̀rọ̀ tẹ́ǹtì mọ́wọ́ tẹ́ǹtì mọ́wọ́ ẹ̀ ó lè má mọ̀ láì dáa mọ̀ bí ẹ̀ bá ti sọ̀rọ̀ kò sí bí ò ṣe ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ mi bí àwọn ẹ̀gbọ́n ẹ̀rí pọ̀ mọ́ yẹn ní ìgbéraga ní ara àwọn kan wà tó lọ ń dábàá yẹn sísọ ní àwọn ayé kọjá irú àwọn èèyàn bíi lísìn àìmọye irú wọn tí mo ti ní ìdìbò ló kàwé kí wàá ní lárí ìwé tẹ̀ kà àwa tá kàwé tó yín gan-an àwa làwa pé irú ẹ̀yìn tẹ̀ kàwé ló yẹ kẹ́ máa motivate irú wa àwa làwa tó wá ń pè sákèsì àgbà ìsọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ wa ń korò lára ẹ̀ o wa mọ àwọn tó ń bẹ́ sòdodo o mọ àwọn tó ń bẹ́ sòdodo o mọ àwọn o wa ń tẹ̀lé ọ̀rọ̀ gbégbósí tó yẹ pé ayé ẹ̀ ti bàjẹ́ gbégbósí tó yẹ pé láti fi four years ago tí mo ti mọ̀ ní five years ago ni ló ti ń hùwà aláyé bàjẹ́ ló ń hùwà aláyé bàjẹ́ ànígbà tó lanu tó lá di bàbá Kàsálí wo mọ̀ ipe pàṣán tí a fi na ìyáálé o mọ̀ kó ń bẹ lájà fún yà ọ̀rẹ́ wo ni gbégbó sígbẹ́ sí gbégbó sígbẹ́ kó pàìlì ẹjọ́ ni tèmi ò ti sọ fún ẹ rí ni níjọ tó sọ wípé ẹ àbùsẹ́gẹ̀ first time tí màá tẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ẹ̀rí àbùsẹ́gẹ̀ àwọn ẹ̀sọ́ bẹ́ẹ̀ máa kọjú sí tó bá yá o ní ìyẹn tí o bá ṣàṣe jù ọ̀rọ̀ tó sọ yẹn mo fi sọ́wọ́ sí ni mo mọ̀ wípé gbégbó sí ló máa nọ́ọ̀kì mi fún sọ fún ẹ pé à ṣége ìyàwó wà ìlàìbù kò ṣe tó wà ìlàìbù tó mi nù gbogbo yín wà ìlàìbù àìsàn wọn ni ẹ kò kọjú sóhun tó bá yà wọ èmi ò ní kọjú sí ẹ tó o bá ti kọjá yìí ẹ ara àwọn kan tó máa ń jẹ́ kí n kọjú sí yàn padà ń lò ó ṣe yìí èmi ò dẹ́ sọmọṣẹ́ ẹ̀gbọ́n ẹni mi ni mo jẹ́ ó bá mi gbòòrò ayé ni ó rò sọ nínú kiri pé bóyá nínú sou kan tó ń lo tó sáré sí láàrín tó ní ẹ o fẹ́ blame mi pé bóyá ìrírí experience eh, ìwọ̀n lórúkálukú ṣe rí ìrírí ayé mọ́ ni ọ ò ní ìrírí ayé tó mi kò sí nǹkan kan tójú ẹ rí nínú ayé ní gbogbo sórí ẹ náà ló sọ ya gbogbo tó lórí nínú ayé kò wọ́n mọ nǹkan tójú experience débi lọ́nà ẹ àti mo gbọ́ pé wọ́n lọ́mọ lówó kan ní mi gbogbo àwọn ni mo fi máa ń pìtì ẹ nìyẹn nígbà tó olóò ṣiṣẹ́ pé o tún ṣe fàyàwọ́ tán tó ń parọ́ mọ́ ẹ wọ́n ní ìwọ o pààyàn o pa wọn ní mọ́tò ẹ pa wọn ní fàyàwọ́ kankankan tó wá ṣe show tó wá sọ story tó wá ń dárúkọ Badagry tó ń dárúkọ Sẹ̀mẹ̀ tó ń dárúkọ gbogbo gbogbo àwọn ibi tẹ́mi ti ṣe conductor when I was ten years eight years eh, eight years old tí mo ti ṣe conductor gbogbo bẹ̀yẹn ni mo ti hustle gbogbo bẹ̀yẹn àwọn ọ̀rẹ́ mi tá jọ ṣe kékeré wọ́n máa ma jẹ́rìí sí gbogbo ta ló mọ gbégbó sí gbégbóni tó ní oríṣiríṣi atrocity tó ti commit ó kó àwọn abéjì tó fà fi ń purọ́ tó fi lù wọ́n jìbìtì ìwọ lísì ni wọ́n sọ pé irú wèrè yẹn máa advice yẹn àmọ́ irú wàwá yóò mọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ó ti tó fọgbọ́n ṣe nǹkan tó bá ṣe àní ọ̀dáka ni èpè ní kó mú kúrò èpè ní kó mú kúrò alágídí lèmi náà kọ́ máa ń pè mí ìbúrọ́dà pé nǹkan báyìí tí mo mú tí mo ṣe kí n mú kúrò máa mú kúrò máa máa fi style ṣe mi ò ní gbé sójú bí wọ́n ṣe gbé sójú yẹn nítorí tó bá dẹ̀ tó rẹ́ nìkan tó bá gbọ́ mọ ẹṣẹ́ pé wàá wọn ẹni yẹn náà lépè padà á mọ̀ kó ti ṣe dá padà fún mi yẹn wo ní o lẹ́mìí pé bóyá kò fọ̀rọ̀ kò fọ̀rọ̀ sí fọ́lọ̀ǹdà wípé kò ṣe dá padà lọ á mọ̀ pé tó ṣépè fọ́mọ ẹ ló ṣépè fún ni wọ́n ní tàwọn fíwà àwọn ẹni ẹlẹ́ni wọ́n pẹ́ ẹni mọ̀ràn ẹgbẹ́ tara bó ṣe ṣe ló ń ṣe wọ́n kì í ṣe gbogbo wọn náà ló máa jọ́ta ẹ̀ náà wọ́n ṣe madam take care ṣe madam ẹ fi ọ̀pọ̀ ẹ fèsì business yìí ẹ fèsì àwọn ọmọ yìí ọkọ yìí ní ìdí yìí ẹ fèsì family yìí sáàdì wọ́n sọ̀rọ̀ jẹnu lọ ní irú ìyàwó ní ẹ lísì irú ìyàwó ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dà àwa ò nígbà fún ẹ akó èlì ní gan ìyàwó èlì gan kò fẹ́ ó yẹ pé ẹnu tí mo ti fi pọ́n ẹ lé mo ti fi pọ́n ẹ lé mo ti fi pọ́n ẹ lé ètò wa máa fi kàn ẹ́ lábùkù torí èmi tó fẹ́ yíwọ́ mi tó bá yíwọ́ mi bá kọlù ẹ nísìn yóò àfẹ́ tẹ ọ lágọ̀ọ́ ara rẹ orí ó pọ̀ yàrá yà ọ̀rọ̀ lẹ́nu tó rèéyàn sọ sí ẹ rí.